nínú àwọn oṣù méjìlá yìí fíhá arba'a họrọ àwọn kan wà mẹ́rin ni wọn nù rẹ oṣù ọwọ ni wọn bàtí agbẹnusọ ògbìfọ ọba adéda Allah subhanahu wa ta'ala fáwọn ọmọ ẹdẹ nìyẹn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ti ń sàlàyé rẹ ó ní àwọn oṣù yìí o ọ̀kan dá dónú wọn mẹ́ta yòókù tẹ̀lé wa ètò dá dónú wọn ní Rajab èyí tí ó tẹ̀lé wọn ra wọn nù rẹ̀ oníkíni zulqada zulhijja àti muharram èyí tó parí tọdún oní zulhijja tó sì nǹkan kan tó sì kòrújú nù rẹ̀ èyí bá dàtọ́ wá peléke jù nínú ọdún ìsúmọ́lọ́wọ́n ọba tó peléke jù nínú ọdún nígbà yẹn oníkíni nígbà yẹn là ń ṣe oní hajj. Now, kí lọ́la wọn bá sọ fún jíṣẹ́ náà sàlá sàlá nínú tó fi yé wa ó ní afdalu siyam as-sawm sawmu shahr allati alladhi tad'unahu muharram èyí tọ́lọ́lá jù nínú àwẹ̀ òun là wẹ́ oṣù tẹ́ ń pè ní muharram ọdún ti bẹ̀rẹ̀ kí ni fi wá ojú rẹ ọba adẹ́dàá kó fi jẹ́ pé kí ni àlékún orí tá a bá ṣe ní ọdún tó kọjá kọ́lọ́hún ọ̀darí rẹ̀ jì wá èyí tí ń bọ̀ kọ́lọ́hún ó ṣílẹ̀kùn orí tuntun tàgbọ́yé ẹ̀sìn rẹ̀ àmúlò rẹ̀ àti ìròrí lérí rẹ̀ tí lẹ̀kùn gbogbo ìkẹ́ ayé àti ti ọ̀run tí ó fi papọ̀ fún wa. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́nà ní èyí tí fi dáa jù òní pé kíyàn kún fún kíni ààwẹ̀ nínú rẹ̀ pẹ́pẹ́ ń fúrú fún ọba adẹ́dà torí pé kíni ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ abéjìṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàm lójú kòkòrò ó ní alayka bis-siyam ọ̀dọ̀wọ́ rẹ̀ ààwẹ̀ gbígbà fa innahu la mithla kò sí nítorí bí ààwẹ̀ láti fi súnmọ́ ọba adẹ́dà ìmọ̀ gbààwẹ̀ nínú oṣù Muharram yóò mú kíyàn súnmọ́ lọ́wọ́ ọba tọba wa ni ó gbé náfìlà kankanlẹ̀ náfìlà muharram ni ó ṣe ọlọ́run ní gbàlọ́ rẹ̀ torí pé ọlọ́run ọ̀fẹ́ òjì ṣe lásán lásán nǹkan kan ò rí kò sí nǹkan kan téèyàn fi súnmọ́ lọ́wọ́ ọba tọ́lọ́run fi gbà lọ́wọ́ yẹn tí ò ti fi òjì ṣe lásán lásán lásán kò dẹ̀ sí nǹkan kan téèyàn fi jìnnà síbi inú ọlọ́run ọba tí ó wàá fa iná fún yàn tí ò ti ṣàlàyé rẹ̀ fún wa tọ́ ọ tẹ̀bà tí ni tí ò òjì ṣe lásán lásán bó bẹ́ẹ̀ ni tọ́jú ara rẹ̀ tọ́yẹ kó mú bọ́ gan lọ́mọ tẹ̀rù lọ́mọ tẹ̀rì lọ́mọ tẹ̀rì lọ́mọ mú kún bẹ́ẹ̀ lóò rí ṣe. tí mùsùlùmí bá wá sọ yí a torí ibi tó ń bá rọ̀ òun ló ń bá rọ̀ òun nítorí náà òun náà wá ń bá wọn ṣe ìhíyá lẹ́lẹ́tù January first bídí àlẹ́lẹ́ ìpàmbélé tí ó sọ wọ́n lọ́wọ́ máa bẹ̀ àdúrà tí máa lóun sí bẹ̀ lọ́wọ́ nígbà yẹ sára rẹ̀ lórí tẹ̀síbí bẹ̀ gáírì ebi kọ́ àwọn ọmọ mùsùlùmí náà tún apéjọ wọ́n máa bá wọn yin bánga wọ́n máa irhab lele terrorism lélẹ̀ máa terrorize àwọn èèyàn lóru ẹni jẹ́ wọn sùn. etí ọlọ́run ọba lọ́wọ́ sí wọn ò fẹ́ gan pé kẹ́ wá jáde ńlé kẹ́ wá máa pariwo nínú àwọn masaji báyà ní òru muharram kẹ́ sọ pé ẹ̀mí wojú rẹ̀ ọlọ́run báyìí la ọlọ́run ọba ọ̀sẹ̀ bẹ́ẹ̀ aleykum salaam tó la. لأن هذا تعد اعتداء eléyìí ìmọ̀ kọjá àlàlé máa fara ní ọmọlàkejì ni tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣerú rẹ̀ torí pé kí ni ẹ̀tọ́ tiẹ̀ tọ́lọ́mọ bá fún ọ. ó ó mú lò ní ọgbà ni láàrin ẹ̀tọ́ àwọn ọmọlàkejì òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ nu mọ́ṣáláṣí eléyìí ń ka kuraani ó gbóhùn sókè eléyìí ń kírun ó gbóhùn sókè eléyìí ń ṣe tẹ̀síbá ọ̀n ṣe tẹ̀síbí ọgbọ́n sókè wọ́n ṣe subhanallah alhamdulillah wàlá ilà ilà lọ́la apalẹ́gbẹ́ kan ọgbọ́n sókè òjíṣẹ́ náà sàn sàn ní a gbogbo yín lẹ̀ ń bẹ lọ́hùn ẹ̀ ń bọ́ lọ́hùn ọba sọ̀rọ̀ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yín máa wọnú ara wọn kọ́mọdé wípé ẹ̀ wá ní jẹ́ kí ọmọlàkejì ọgbádùn tí ń ṣe tẹ́ ẹ bá ti wà ní mọ́ṣáláṣí ìwọ́tọ́ fẹ́ kíkura gbóhùn rẹ lọlẹ̀ níwọ̀nba tí ò ní ní ọmọ làkejì lára ẹni wọ́n ṣáà sínú ìwọ tó jẹ́ pé òun kírun gbóhùn rẹ lọlẹ̀ níwọ̀nba tí ò fi ní jẹ́ kínní tí ò fi ní ní ọmọ làkejì lára ìwọ tó yí pé ọ̀n ka wọn náà gbẹ wọ́n tó ń ṣe tó ń ṣe tasbih tàbí tó ń ṣe salatu ṣe níwọ̀nba pẹ̀lú òun tí ò fi ní ní ọmọ làkejì lára òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam tílẹ̀ ní ńgbà tí mo kọjá lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ lánàá mo rí tó gbọ́ nǹkan kẹ́kẹ́ ó ní bẹ́ẹ̀ ni ya Rasulullah wọ́n fẹ́ fi láṣẹ ìtaní jìnnà ni wọ́n dẹ̀ tún fẹ́ fi jí àwọn èèyàn tí wọ́n bá ń sùn kí wọ́n fi mọ̀ yìí pé ìyá àmàlẹ́ ilé ọ̀yẹ́ kí wọ́n dìde lásìkò kí wọ́n máa ṣe. ìwọ náà mo tún òjíṣẹ́ náà sàṣẹ́ náà kí ló sọ fún un ó ní mọ́ọ̀mù rẹ̀ lọ́ọ̀lẹ̀ díẹ̀ kọ́ má jẹ́ kí ni dáadáa tó lọ́ọ́ fẹ́ sẹ́yìn kó sí níwọ̀n bá kọ́ ọ má fi di pé ọ wà á máa fara ní ọmọlàkejì wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ náà ohun rẹ̀ lọ́ọ́ lẹ̀ gan gbé lọ sókè díẹ̀ tó fi ẹ̀dí jẹ́ pé ìrántí ọba alẹ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú Quran kíkà yóò ṣe kí ni yóò yóò yóò wà níwọ̀n tún un sí ẹ pé ẹni tí ọba tiẹ̀ tají ẹ tara rẹ̀ tají kí n sọ pé ká máa fa nira rẹ ni ká máa sọ yìí pé ẹ̀sìn náà ṣe lá ìhàràbù lélẹ̀ torí pé lóru ti dàpọ̀ mọ́ ṣàpà ló fi di pé ọmọ mùsùlùmí náà wàá mà yọ wàá máa ṣọ́ kí aago méjìlá òru first january ó lù torí náfìlà tí ó yàn torí omi tí wọ́n ṣàdúrà sí torí jàngànjàngàn kí ló fà ojú inú ti fọ́ tójú inú bá ti fọ́ ìṣesí kò ní í jọ tìyẹn gidi kò ní í dúró lórí ọ̀nà tọ́tọ́ gbogbo ẹ̀ wà di wánawàna mùsùlùmí yìí sì wánawàna kí ni bí gbogbo eléyìí tí bídé àbá ti gbalẹ̀ nísìn òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó lásìkò ń bọ̀ tó jẹ́ pé bídé ọ̀ wà á di òun òun kan ní ó tòun ẹni tí ń bá ń bá a wọ́n sọ pé eléyìí fẹ́ tako súnà tọ́ ọba jáde ta ní sípé èyí tẹ́ǹsẹ̀ yé sara rẹ̀ wọ́n ní à ọdún tọ́ bá bá ní láyé òun là á ṣe èwo lè tún fẹ́ máa dálẹ̀ kódà Islam gan sọ yìí pé ká ká fọwọ́sowọ́pọ̀ subhanallah ọ̀sowọ́pọ̀ lórí ìbàjẹ́ kálá àlùkálà gbogbo ìgbìyànjú tí ìbá ti ṣe pọ́ dálérí bọ́lọ́mọ̀ ọba ṣe fi hàn jíṣẹ́ náà sallallahu alaihi òfò ni ọlọ́mọ̀ mi sọ pé hàn ònà bí okùn bil aksarina amala ṣé kí n fún yín àwọn tí wọ́n pàdánù sẹ́ wọn jù wọ́n ní alladhina dalla sa'yuhum fil hayati dunya wa hum yahsabuna annahum yusinuna sun'a àwọn tó jẹ́ wípé ìgbìyànjú wọn láyé ń bí èyí ṣe lójú ọ̀nà tí yẹn bá ti sìn náà ṣé yóò débùté ayọ̀ kálá alfa kálá mọ́tàlá. Maiduguri là ń lọ àtàbújá la ti àwọn kan wá dojú kọ ọ̀nà Port Harcourt àwọn kan wá dojú kọ ọ̀nà Maiduguri wọ́n wá ń sáré ẹni tó dojú kọ ọ̀nà Port Harcourt wọ́n wá ń sáré kárakára láàgùn sí gbogbo ẹ̀ ó gan tọ́ ọ bá irọ́ òun ó dòdòdò láyé yorùbá máa sọ pé tọ́lọ́ba àlọ́ yóò gbọ́dọ̀ wọ́n ní ilé tá a bá fi tọ́ ma tọ́kẹ́ ìrì òtí ẹ̀ tí ò lágbára pàápàá àgbẹ̀ yìí tó ń fi ìrì wípé bí ìrì òtí lágbára tó ilé tá a fi tọ́ ma wọn ó tún fúyẹ́ nílẹ̀ ju kíni lọ ju ìrì lọ àbàwọ̀ mùsùlùmí èyí ní àdáyẹnrí nínú ẹ̀sìn ní máa ṣe aṣọwọ́bòbò ètò correctness kí ni correctness rẹ̀ bọ́lá wọn bá ti fi ràn jíṣẹ́ náà sọ́ra sọ́ra nígbà yìí ni wàá ṣe akhlasu yóò wá sí torí ìtọ́lọ́wọ́n ọba yín fi ń wojú rẹ ọlọ́wọ́n ọba ń jọ gbé kó wọn bá fi rójú rẹ ọlọ́wọ́n ìdùnnú ọlọ́wọ́n ọba látara bẹ́ẹ̀ gbogbo ìnira tí ń bá lórí rẹ̀ yọmọ pé ariwo ọjà lélẹ̀ ọba tá à ń bá nájà òun lágbàjọ. hádà wà tí àbá síìf kájọ ń kíyè sára rẹ̀ kúò lára rẹ̀ èyí tó jó kò dúró ẹ̀sìn kò níyànjú òjíṣẹ́ náà sàn sílám sọ pé tí lórúbá wa dàpọ̀ mọ́ sáfà pẹ́tẹ́ báyìí lórúkọ àlùkò ń bá wọn sè ẹni tó bá wa ní kí n ta ẹ̀wọ̀n yẹn jí lórí dáadáa wà ní òǹgalà aládàáda rẹ torí wípé kí ni àwọn èèyàn wá ìmọ̀ ẹ̀sìn mọ́ nítorí pé wọ́n wá ìmọ̀ rẹ̀ èyí tí wọ́n dúró lé lórí èyí sára rẹ̀ ọkàn wọn gan ò mú ẹ̀sìn kò mú ọ̀run ìgbìyànjú tó lúkálùkù ń ṣe borí òkèlè ó sì pọn ní wọn màlẹ kankan wọn ò ní fi àsìkò lẹ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí kí wọn lè bá a múlò ní bó ṣe fi hàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ pé wà khairul hadi hadi muhammad ìtọ́sọ́nà tó dáa jù tó jẹ́ pé ńlá máa ètò dáa nínú ìtọ́sọ́nà tá a máa fi lòlé ayé òun ni bójíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sálàm ṣiṣẹ́ wa sharrul umur muhdathatuha èyí tó jẹ́ pé burú nínú ọ̀rọ̀ ẹ̀dá òun ni wípé kọ̀rọ̀ tiẹ̀ lọ́tọ̀ kó ṣe tiẹ̀ lọ́tọ̀ kọ́lọ́mọdé àṣetẹ̀ àlọ́tọ̀. نعم وكل بدعة دلالة gbogbo àdádálẹ̀ nínú ẹ̀sìn ìṣìnà ni torí wípé tó ń sọ ni pé kò máa mọ òjíṣẹ́ pé lára sọ. tọ́ kí ló ń sọ ọlọ́lọ́wọ́n ọba ò ṣe dá òjíṣẹ́ náà sọ̀rọ̀ mọ̀ ò ṣe dá àwọn tí wọ́n gbà á lọ́wọ́ òjíṣẹ́ náà sàásálà wọn ò gbọ́yé wọn ò gbọ́n. ọlọ́wọ́n bá sọ pé wa kullu bid'ah wa kullu dalalah fìnnà gbogbo ìsìnà báyìí gbogbo ìsìnà ntó túmọ̀ sí ni pé ìsìnà àlìjánná ntó bá dẹ̀ ti sìnà àlìjánná iná ni ọwọ́ ọlọ́wọ́n yà tẹ̀lé àwọn ẹ̀rọ. وعلى السنة والجماعة وعلى السنة والجماعة لا يرون أن البدعة على مرتبة واحدة àwọn alùsùnà jama'a àwọn tí wọ́n máa tẹ̀lé ojú ọ̀nà bójìṣẹ́ náà sàlá sàlám ṣe ló quran tó fi ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe lára wa ọ̀nà sunna sunna ni wípé ojú ọ̀nà ojú ọ̀nà wo ojú ọ̀nà tí a gbà ló quran tá a gbà gbọ́yé tá a gbà rorílẹ̀ tí tá a gbà mú lò tí yóò fi ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe lára wa ṣẹ́wọ́ ni wọ́n fẹ́ kó ṣe lára wa kọ́ fọ̀ wá má tá a fi di kíni tá a fi di ẹni tí ó rí àlìjánnà wọ̀ kọ́lọ́ mọ́sá yóò ṣe bẹ́ẹ̀ lára wa. lọ́fi jẹ́ pé òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni máa ni máa ṣiṣẹ́ lé lórí yóò fọkàn àwọn èèyàn má pẹ̀lú kíni pẹ̀lú ìgbàgbọ́ tó péye wọ́n máa lọ sọ́dọ̀ òjíṣẹ́ náà sàṣà wọn ni a máa ń ọlọ́run ló dálẹ̀ ọlọ́run ló dálẹ̀ ọlọ́run ló dálẹ̀ ọlọ́run ló dálẹ̀ ta ló wá dùn náà òṣìṣẹ́ náà lásán ni kò dá ẹnì kankan nkankan ọ̀dá kò bímọ ẹnì kankan ò bí ọ wà nígbà tí o sì nkankan ọ wá dá wọn nkan ọ wá lékè ọ̀la lórí gbogbo nkan subhanahu wa ta'ala onítọ́ba tí o kan lọ lẹ́yìn sọ́mà ọ̀ṣẹ́ àwọn kìfẹ́ nígbà wọn bá gba Islam ìrò jíṣẹ́ náà sàlàyé sàlàm tí ẹ̀ sọ́bọ́rọ̀ ẹ̀ sì jẹ́ nípìnlẹ̀ fún nìkan Allah wà lẹ́yìn sọ́mà àwòṣe ọlọ́run ọba ń bẹ nígbà tí yóò sì bí bẹ́ẹ̀ nìkankan ọwọ́ adá ẹ̀dá ọwọ́ alékè ọ̀la lórí ẹ̀ níbi tí yóò ti sìn kankan fún nìkan tọpọlọ ò lè gbé àfikọ́pọlọ ju ojú sí tọrọ kọjá pẹtẹsẹ ọpọlọ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wọn ni tọkàn yín bá wọn ti ń ṣe báwọn pẹ̀tà ń tẹ̀wọ̀n náà kẹ́ ẹ máa ṣe Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad Allahu ahad ọba asọni ọdá dúró ti gbogbo nǹkan ti gbogbo nǹkan Allahu samad ọ̀kan ṣoṣo ni ọdá dúró gbogbo kò ní bùkátà sí nǹkan kan gbogbo nǹkan ló ní bùkátà sí lam yalid òbí ma walam yulad àdàbí òun náà lahu kufuwan ahad kò wá sí nǹkan kan níbi ẹ̀dá tó rò tọjọ́ tó o bá rò pé bó ṣe rí ni òun lọ dá ní tó ń rò nǹkan èso òun ló ń rò lórí eléyìí ló fi ba ọpọlọ rẹ níwọ̀ tí ọpọlọ rẹ òfin ní tiọ wọbi tiọ yẹ àfọmọkàn lélẹ wọn máa sọ̀rọ̀ ńgbà mi tọjẹ pé ọ̀rọ̀ wọn ni la ilaha kò sí orogún kankan àyàfo orogún wọn máa ṣe istisna aa òjíṣẹ́ náà rà sàn ni kat kat kat ẹ má sọ báwọn kò sí orogún kankan tàbí ká máa sọ pé tọ́lọ́mùbá fẹ́ tí màmá náà fẹ́ rárá ẹ má sọ báwọn tọ́lọ́mùbá bá fẹ́ sallallahu alaihi wasallam ìtọ́sọ́nà tẹnu lélẹ̀ ìtọ́sọ́nà ti wà tẹ́ bá ṣe nǹkan kan rárá eléyìí èsì bí wọ́n ṣe fi rán mi báyìí lè àṣẹ èsì mo gbọ́ àwọn kan wọ́n bá ìyàwó wọn láṣepọ̀ ní kọ̀rọ̀ wọ́n wá wá sí gbangba wọ́n wá máa júwe gbogbo bí wọ́n ṣe ṣe ìwà ṣètánì lélẹ́yìí ẹni tí máa ń ṣe nù yín ẹ fún bẹ́ẹ̀ tó ń túmọ̀ sí pé kíni ń kún a bá ṣe rori bá ṣe sọ̀rọ̀ àti bí kíni àti bá ṣe wùwà. Allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé laqad manna Allah ala al-mu'minin idh ba'atha من أنفسهم يتلو عليه آياته ويزكيه ويعلمهم الكتاب وإن كانوا من قبل لفي ضلال مبين tí ọba di pé kùsùfù ṣẹlẹ̀ wọ́n ní bóyá ẹnìkan ló kú tàbí ẹnìkan ni wọ́n bí kódà ńgbà tí ọmọ òjíṣẹ́ náà sàlá sàlám jáde láyé Ibrahim wọ́n rorí lọ bẹ́ẹ̀ pé á torí òjíṣẹ́ náà sàlá sàlám ní rárá àmì ọlọ́run ọba ni tí máa fi dẹ́rù bá ìdá wípé òun wà ó ẹ gbọ́dọ̀ páyọ̀ òun o kìí ṣe torí ikú ẹnìkan tàbí torí pé wọ́n bí ẹnìkan sọ gbogbo eléyìí àfọmọ́ni tó fi jẹ́ pé kí ni a fi wà lórí òdodo ní gbogbo ìgbésí ayé wa nítorí eléyìí dídá àdádálẹ̀ bó ṣe jẹ́ wípé ó jẹ́ nǹkan ìṣìnà yìí ìpele ìpele ni kìí ṣe wípé bákan náà ni wọ́n ṣe jẹ́ dídá mi lè jẹ́ lórí kíni lórí ìgbàgbọ́ mi lè jẹ́ lórí ìṣesí omi lè jẹ́ lórí kíni lórí ìròrí ńgbà tó wá jẹ́ pé n ti ń jẹ́ bídíà gan ni wípé ọ̀ǹtọ́ tako bí wọ́n ṣe fi rán òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àṣẹ ìtọ́ba tako gbàgbọ́ kí ni ó bí wọn yóò tìyàn lọ sí òdì gbàgbọ́ tó ń jẹ́ kófò tàbí ṣirku ìtọ́ba ti tako tawhid yóò gbẹ̀yàn lọ di ṣirku èyí tó bá ti tako ìbáadá òfin ọlọ́run ọba tó jẹ́ ọ̀ràn àyàn kí ni ó ti yàn lọ́hùn ó gbìyàn lọ di ẹ̀ṣẹ̀ bámbámbámbámbám èyí tó jẹ́ kúfúrú kò lè ó yàtọ̀ ó lágbára jẹ́ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni lọ èyí tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni ó jẹ́ ó lágbára ju èyí tó jẹ́ pé ntà kọ̀ ni ó lágbára jùlọ bámbámbámbámbám náà nítorí eléyìí la yaruna anna al-bid'a ala martabatin wahida ahlus sunnah wal jamaa wọn èérí bídíà àdádálẹ̀ títakò ntọ́lọ́wọ́n bá fi wọn jíṣẹ́ náà sọ́nà yìí pé ibì kan náà bákan náà ni gbogbo ẹ̀ṣẹ̀ rí rárá wọn jura wọn lọ. bal hiya mutafawitatun fi hukmiha wa taqtalifu ikhtilaf kathir. wọn jura wọn lọ níbi òfin tó dè wọn wọ́n dẹ̀ yà pa síra wọn wọ́n yàtọ̀ síra wọn lọ́nà tó pọ̀. ba'duha yukhriju min ad-din. omi inú àdádálẹ̀ yìí máa yọ ìyàn kú nínú ẹ̀sìn. látara pé kíni ẹ̀sìn náà kájò ṣé kò gbé nǹkan lóríta mẹ́ta kó fi ṣẹ̀bẹ̀ àgbà sọ wá ní ká má kírun wákàtí márùn-ún subhanallah ta ni wọn ni a bẹ tí nǹkan bá fẹ́ dà o allah subhanallah kí ni a fi bẹ a tún àní wa tiẹ̀ ṣe níbi tá a bá kú sí a tún ṣe tá a bá ń tí ń tún ṣe nígbà gbogbo nǹkan ìkápá rẹ̀ lọ́wọ́ yóò kan àwọn nǹkan yòókù ń pa kí wọ́n ṣe bóun ṣe fẹ́ kórìí fún subhanahu wa ta'ala lójijì sànà sàlá sọ pé ẹni tó ń bá ń wá ìyọ́nú ẹ̀dá nínú ìbínú ọlọ́run ọba ọlọ́run ọba ọ̀dàdà wọn wọn wà kórìíra rẹ̀ mélòó lọ́ọ́ fẹ́ wá ìyọ́nú rẹ̀ eléyìí fẹ́ kó ṣe báyìí eléyìí fẹ́ kó ṣe báyìí eléyìí fẹ́ kó ṣe báyìí gbogbo bí wọ́n dẹ̀ ti fẹ́ kó ṣe ń takora wọn. ta ló wá fẹ́ gbọ́ títí a lọ fẹ́ tẹ̀lé àfi kó tẹ̀lé tí ọba adẹ́dá nìkan Allah tọ́ ọba tẹ̀lé tiẹ̀ nìkan gbogbo àwọn tẹ́nu wọn yìí ọlọ́run ọbọ̀ gbé jẹrí wọn wọn fi mọ̀ yìí pé eléyìí nìkan ló yẹ ká tẹ̀lé tí nǹkan fi gún régé. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la fi ń ṣèkìlọ̀ ó ní man ja'ala al-humuma hamman wahida hamma al-mi'ad kafahu Allahu sa'ira umumi. ẹni tó bá pa gbogbo ìdààmú rẹ̀ ó ṣe ní ìdààmú kan ṣoṣo ìdààmú bó ni wọ́n ṣe là níwájú ọlọ́run ọba ń àlìkè àmọ́ kafahu Allahu sa'ira umumi gbogbo dààmú tó kù ọlọ́run ó tó fún un. ṣùgbọ́n ẹni tó bá jẹ́ kí ìdààmú táyé kó kùn yẹlẹyẹlẹ ọlọ́run ò ní bìkítà yìí tó kéré nínú ojú pọ̀nà yìí kó rí ìpanu látara rẹ̀. jaga jaga jaga jaga látara dò kò sí pé bó o láàṣẹ yanjú ìwọ wa níwájú ọba adẹ́dà àbíkítà lórí rẹ̀ subhanallah àtàdàrà ìṣìnà lélẹ̀ ló fi jẹ́ wípé èyí tí ó bá yapa sí tawhid nínú bídà á yóò tìyàn lọ di ṣírkù ọ̀kúfúrú tó lè gbéyàn jáde kúrò nínú ẹ̀sìn tó bá ti di pé mùsùlùmí náà ń bá wọn bọ̀ nǹkan mi yàtọ̀ sí ọba adẹ́dà ẹ̀rẹ́ azubila ó ti jáde ní ẹ̀sìn. wa ba'daha bi mathabati kaba'iri dhunub. omi ìsìwẹ̀ ó jẹ́ ẹ̀sìn ńlá ẹ̀ṣẹ̀ ńlá tó jẹ́ pé téèyàn túbá kúrò nínú rẹ̀ ó lè sọ̀yàn di ẹni iná ọlọ́run yà wáyà bẹ́ẹ̀ nínú rẹ̀ ní ṣahadatu zuhd adáko òun torí wípé ọ lágbára débi wípé ńgbà tó jíṣẹ́ náà sàásálà mú ń ka ẹ̀ṣẹ̀ tó lè mú yàn wọ́ná ńgbà tó débi ṣahadatu ọ kánà gbọ́ ni tẹ́lẹ̀ ọ wá dìde wàṣáàdàtú zòr wàṣáàdàtú zòr débi pé sàbẹ ti ń sọ níwájú rẹ ni a ah, mọ wá pé mọ mà rírẹ o a ah, kò jìṣẹ náà dẹ dákẹ́ kó tètè dákẹ́ kí ni ṣáàdàtú zòr ẹrí èké ó sì mbẹ ọlọwà mbẹ kọ wá kúrọ mẹni tí wọn wá gbé òdodo wọn wá gbé fẹlẹ mi subhanallah ẹ̀ṣẹ̀ ńlá ni tó jẹ́ pé ẹni tó ṣe tí ọba túbá yọ wọ náà tọba tiẹ̀ máa rálẹ jẹ náà wọ yọkọ wọ dáná èyí tó kéré sí wẹ̀ nínú ìyá aná òjíṣẹ́ náà sàlám ni ó lóun ní ẹni tó jẹ́ pé wọ́n dá iná sísàlẹ̀ rẹ̀ orí rẹ̀ ọpọlọ wọn ń sọ bí ẹ̀kọ́ wọ́n lè tó kéré jù nínú náà kọ́ náà ọ̀yà rẹ̀ kọ́mọ tiẹ̀ jẹ́ adáwó kátó kọ́ náà ọ̀yà ọ̀yà náà kó fi kó falẹ̀ jẹ́nà rẹ̀ náà ala wa ntẹ́ yẹn ọmọ ń gbogbo gbanu ṣáadà tó zuru Allah subhanahu kódà bí ibà bọ́bá jẹ́ yí pé lórí ẹni tí ọjẹ́ tiwari tó súnmọ́ wa gbọ̀ngbọ̀ngbọ̀n káṣọ òdodo kí n bó gbọ́rọ̀ ṣe jẹ́ oníkàṣọ. àìdúró lórí òdodo ọlọ́sọ ayé di lódojú ayé rò Sayyidina Umar radiyallahu anhu ọmọ arìn ìlàlà alẹ́ káàkiri láti wo kí ni ń ṣẹlẹ̀ ọwọ́ ń gbọ́ kan ìyá ti ń ta wàrà ọ̀ ń sọ fọ́ọ̀mù rẹ̀. wípé káwọn ó bu omi lù kó lè bá a pọ̀ káwọn bá ro a eléyìí ọmọ dà níta mi rò máa ń sọ yìí ká má ni ó ní àmì rò sí láti kìá láti sọ pé bọ́yọ̀ òun mú alẹ́ lórí kí sọ ó ní ọba tó wà lókè nǹkan ẹ̀yin lọ́ọ́ ọba nǹkan ala. náà ó ń lọ́jà rà á. sọ kí lè lè yàní ìpáyà wípé ẹ̀kọ́ ẹ̀kọ́ tọmọ yìí ní olóògbé yà padà ọ̀fẹ́ kí ni ẹ̀rí èké àbòsí irọ́ jàmbá káyà déhùn ká máa dé tèmọ́ ni káwa mọ̀ọ́mọ̀ ká fẹ́ gba ẹ̀mí ọmọlàkejì lórí nǹkan bíntín ayé gbà tó lọ́wọ́ bá ń tò Allah subhanahu wa ta'ala àwọn tó jẹ́ yí pé wọ́n là láì mú wàhálà níwájú oníjọ́ gbẹ̀ndẹ̀ àríkàm ó ní alladhina la yad'una ma'a Allah ilahan akhar àwọn tí wọ́n pe nǹkan mí ìmọ̀lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala nítorí túmọ̀ sí ni wípé wọn ò ní yapa sí ní tí tawhidu dúró lé lórí gbogbo ògbà wọn kọ́ ọba dẹ́dà ń wà wọn ọmọ ń táwọn rò ọgbọ́n táwọn ń sọ orí ń táwọn ń ṣe wọ́n á wá máa sá fún wípé kí wọ́n má kọjá àlá rẹ̀ tí máa jẹ wọ́n lọ́kàn wọ́n sọ ẹnu wọ́n sọ̀rọ̀ ọkàn wọ́n dẹ̀ sọ ìṣesí wọn láyé bí ọ̀nà máa lọ ìlà àhà wọn ní ṣẹbọ wọn ní pé nǹkan tó yapa sí tọ́lọ́ ọba ìlànà tó fi kú wọn ni wàlàyé tulùnà nàfṣà lẹ́tì hàrọ̀mọ̀lọ́ ilà bẹ̀lẹ̀ hàk wọn ò ní gbẹ̀mí àyàfi lórí ẹ̀tọ́ ẹ̀tọ́ wò ni ẹ̀ńtọ́pá yẹn kí wọ́n pa àyàfi tí àwọn èèyàn rẹ̀ bá láwọn mójú tàbí pé àwọn gba owó tá a bá mọ̀ pé eléyìí apààyàn ni èèyàn pípa kọjọ́ lójú tọ́ba ní òun ẹni tó pa ṣé kí wọ́n dáríjì ni àbí kí wọ́n kó mówó wá tàbí kí wọ́n pa òun náà dì á sọ fáwọn ẹbí ẹbí ẹni tí wọn fà yí pé rárá ẹ má gbowó ẹ má darí ẹ jẹ́ wọn pa nítorí láti fi mú bàjẹ́ kò ńlẹ̀ ì má tàjẹ́ lẹ̀ bí ìgbà tó jẹ́ pé kò kò ẹ̀yìn ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní kò ní èbó lè yẹn kò ní kò jọ kò ní kò kìí ṣe ń tọ́jú yẹn lójú kò jámà nǹkan kan bárakàlá kò yọ ní ọlọ́tọ̀ kò jámà nǹkan tọ́lọ́wọ́n ọba ibi tó já mọ́ nǹkan kan dé ó ní man qatala nafsa faka annama qatala nasa jami'a ẹ̀ ń tọ́ pa ẹ̀mí kan bí ìgbà tó pa gbogbo èèyàn ni tàbí obìnrin tó wá ṣe sìnà tàbí ọkùnrin tó ṣe kẹ́ńtẹ́ wọn lọ́kọ̀ pa. eléyìí ntí ọlọ́wọ́n ọba yà sọ́tọ̀ nbẹ́nu ká máa mọ̀ máa dẹ̀jẹ́lẹ̀ torí ń wá pò à ń wówó tàbá ń wáyì subhanallah ẹ̀ṣẹ̀ ńlá ni tó wípé àti bọ́ńbẹ́ àyàfi ká sì dodo ọlọ́run ọba yìí kò fi ṣeré ẹ̀ṣẹ̀ ńlá ni kàbí ẹ̀rọ mìíràn kaba yìí ẹni tí ọba túbá kó nù rẹ̀ yọ wọ̀ náà kó tó rà lìjẹ́ náà wọ́n láyé zùnú. wọn dẹ́ ṣe sìnà torí èèyàn gbogbo mukaddimat ti zina ojú pọ́nà introduction zina ọlọ́run ọba ṣe léwọ̀ ọmọ ọmọbìnrin olóbìnrin tó o lè fẹ́ má wò lẹ́ẹ̀mejì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ àṣọ fún sẹ́yìn náà àlè rọ̀dánà àná ó ní tá a bá wo tà kọ́kọ́ ọlọ́run fi bọ̀ tá a bá ti ń gbójú ẹlẹ́ẹ̀kejì lọ wọ́n á máa kọ ẹ̀sẹ̀ ẹlẹ́ fún wọn ni o kó tó sọ eyín fún kí ló sọ fún sẹ́yìn náà àlè ó ní ya àlè inna laka kanzan fil kò síbi tàbí súnmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àjẹ́ ẹ̀jẹ̀ tán ń bẹ fún ọ lọ́gbà àlìjáná eyín ò ní ó lé o eyín ò ní ó lé eyín ò ní ó lé o tọ́ ọ bá wo obìnrin lẹ́ẹ̀kan má wò lẹ́ẹ̀kejì mọ́ torí ọgọ́rọ̀ ẹ̀kejì tọ́ ọ bá wò ṣáà wà ní ọ̀fà ọ̀fẹ́ ọ̀fẹ́ wa wo nǹkan kan dojú lára rẹ̀ tí ọ̀fà fìtínà. Allah subhanahu wa ta'ala ẹ má ṣe sìnà o kí ló sọ la taqrabuha. la taqrabu zina ẹ má súnmọ́ ni má bọ obìnrin olóbìnrin lọ́wọ́ má hàn kí obìnrin olóbìnrin ẹ má jókòó kẹ ẹ má wá má jẹwọ tẹlẹ ma bi kẹlẹ mi à má jẹ gbádùn rọ sọ́hánàlá gbogbo eléyìí ojú pọ̀nà ni tọ́jẹ́ yí pé tọ́ ọ bá gbà láàyè iṣẹ́ tẹ̀mí rẹ ò lè jẹ́ lọ́ràn kò ní í lè kú òun bẹ́ẹ̀ kò dẹ̀ ní í يوعد الفتنة وهذا العفو لا لا بس ومن يفعل ذلك يلقى ثاما انت باشي لي وتدلشي وفي من يقول يضعف له العذاب يوم القيامة ويخلد فيها معانا في معانا الله موسى يعني يقبلي يقبلي يجوا بين يا القيامه nínú náà àyàfi illa man taba àfẹnitọ́ bá túbà kó nù rẹ̀ ìtúbà pé ń kábàámà tó burú tó ti ṣe tí ó dẹ̀ tún dé dìrì mà wà á mẹ́nà tọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ wà á mẹ́nà àmẹ́nà sọ̀rọ̀ ha ọ wá ń bẹ̀rẹ̀ sí í ṣe sẹ́ẹ̀rì ọ wá dún ní ma sẹ́ẹ̀rì ọlọ́wọ́ bá ní tọ́ ẹni tó ṣe lé ata mina dam kama la dam tọjẹ yìí pé ó ti wá kó nínú ẹsẹ̀ bá Ọlọ́run ọjọdà ìròrí bá lọ síbẹ̀ ń palẹ̀kùn ń bà nínú jẹ́ ń wá ń sún mọ́ tọlọ́run ọba ń wá ń ṣe ọ wá dún ní mà Ọlọ́run ọba òun rí gbogbo ẹ̀ látara eléyìí òun ọ̀wà dáríjì kìí sí pé dáríjì nìkan àsìkò tó lò nígbà tó fi ń ṣèrànù torí gbogbo àsìkò láásà kàǹtì rẹ̀ òun ọ̀wà níjẹ́ ó jòfò òun ọ̀wà yí padà sí sẹ́ẹ̀rí fún pẹ̀lú májẹ̀mú. èsìkò túbò fèjì ó ní wà á mọ̀nà ọwọ́ agbọ́lọ́hún ọba gbọ́ nígbà àgbọ̀tọ́ mọ̀ pé a lélẹ́yìí yẹ kí n súnmọ́ sísúnmọ́ tí mo súnmọ́ yìí mo ṣìṣe ni ị ń bà nínú jẹ́ gbogbo gbà. wà á mìíràn láti fi tán ọ̀ràn ṣùgbọ́n ọ̀sẹ̀ díẹ̀ ọdún padà ọ̀sẹ̀ díẹ̀ ọdún padà ọ̀sẹ̀ díẹ̀ ọdún padà tọ́ bẹ́ẹ̀ di àṣẹ fáwọn nínú ọmọ yìí pé eléyìí òkùnkùn ní dùn ó déédéé tí mo bá ti ṣiṣẹ́ lẹ láàrin àwọn tí mo fẹ́ díl pẹ̀lú tí mo bá fẹ́ wá sinmi ń rí ọ̀dọ̀ eléyìí wọ̀ sí aago mi lélẹ̀ aago àṣẹpá kọ́nà mọ́ṣẹ́ abẹ. ẹ̀ṣẹ̀ ò rí bákan náà bídà kò rí bákan náà wọ́n wà ní pele ìpele náà. wa ba'duha yu'addu min as-sagha'ir. nínú àwọn bídà mi wọ́n jẹ́ bídà kéékèèké wọ́n pè irun tán nínú mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí àpèjúwe àlùwàlá masámasá ẹsẹ̀ kíákíá o ó kù sẹ́jú márùn-ún tá a máa ti pè irun lásìkò òun bá ti tó wọ́n gbé ẹ̀kọ́ máa dìde wọ́n gbé wọ́n ké sókè àwọn èèyàn mọ̀ pé irun ti tó báyìí àti fẹ́ kírun kí lọ lọ́wọ́ bá kí ló fi lọ́lẹ̀ fún alóore yìí tá a bá fẹ́ gbẹ̀rún dúró qad qamatis salat irun àti fẹ́ gbẹ̀rún dúró báyìí o so ẹnikẹ́ni tó bá wà lọ́nà jíjìn yọ ọmọ sáré bọ̀ pé a kó wọn ò lè bá a bá wọn o òun gbọ́dọ̀ ṣe gbìyànjú qad qamatis salat irun àti fẹ́ gbẹ̀rún dúró báyìí ọ̀tún wa ń sọ̀rọ̀ mí bí ìgbà tí ntí ọlọ́run ọba fi ránjì sẹ́nà sallallahu alaihi wasallam tọ́lá alẹ́ yìí pé ká fi pera wa kírun kò tí ì tónú ọwọ́ àfi tiẹ̀ kún bídẹ́ àlélẹ́ bídẹ́ àpẹ́pẹ́pẹ́ ni tọ́jẹ́ pé ó gba kéèyàn túbà tí ọba túbà yọjẹ́ àníwájú ọlọ́run ọba. ìtúbà tiẹ̀ ní wípé astaghfirullah àwọn bídẹ́ àtútúbà rẹ̀ àwọn bídẹ́ àmì bẹ́tọ́ yẹ tọ́ba jíwó olówó ọ̀dà padà ni àfi tọ́ba sọ pé ń bọ̀ torí ọ̀nà téèyàn gbà ní nǹkan tiẹ̀ ìmọ̀ òṣìṣẹ́ rẹ̀ ìmọ̀ wọn bùn ọ́ ìmọ̀ ojogun rẹ̀ àìrí nǹkan ní nǹkan he pé ká sọ pé wọn ò bùn ọ́ ọ wá máa ná lọ ó polongo rẹ̀ ni tí ọ̀ọ́bá rẹ̀ ń tó ní tọ́ ọ bá fi lò ó tẹ́ ń tó ní àwọn tá à ń fi kún kí èsà rẹ̀ wọ́n fẹ́ sálùwàlà wọ́n nítorí wípé nǹkan má bàa sí ni ọkàlélá fi kùrẹ́ṣì sí ẹsẹ̀ ọ̀tún onísúra kan tí wọ́n tún kà sí ẹsẹ̀ àlàáfíà ògbélé ìbìdàt tọ́ba jẹ́ pé nǹkan kan bẹ tí ń fa ìṣọ́ torí bí eléyìí ta ni wọ́n sọ Kùránì kalẹ̀ fún ta ni wọ́n ní kọ́kọ́ abáṣe lò ìbá ti kọ́ a tọ́n bá ń ṣe léyìí ó ti tako ntí ọlọ́run ọba fún ojúṣe náà sàásàlá látara ayé ó ní tá a bá jáde ńlẹ̀ ọ̀sọ̀kọ̀ ala la kal bisimilah tawakkaltu ala Allah ètò kéré jù mbẹ pẹ̀lú kọlọn ọba ni mo ń jáde bá ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala mo gbára lé ọba adẹ́dàá nìkan bóyá àyèmọ̀túmọ̀ rẹ̀ ni ò já máa lò inni alama ni a'udhu bika min an azila awzila aw azlima aw zlima aw ajala aw jala ale tó o bá fi kún bá wọn alhamdulilayi. شكر أتي مونيكي كيري أعرف بعمل بسم الله توكلت على الله وإيش أنا أصلا دقوا أني إذا خرجت من منزلك وصلي ركعتين تمنعنيك مخرج السوء وإذا دخلت في منزلك فصلي ركعتين تمنعنيك مدخل السوء أو كما قال النبي صلى الله عليه وسلم tọba fẹ́ jáde nílé múnáfíà àràkà méjì wa gbogbo aburú tí báyẹn ní jáde ọlọ́run ọyọ ọyà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ìgbà tó yan náfíà àràkà méjì bọ́ bá wà nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ náà yóò ṣẹlẹ̀ sí ọ gbà bẹ́ẹ̀ rákà méjì ẹni sùúrà tọba rọ̀ lọ́n kọ sọ pé sùúrà báyìí lẹ́yìn fatia ntọ́sọ tọba rẹ̀ tún wọlé náà ah bóyá ìta ló ti lọ fọ orí kó nǹkan kan wọlé rárá ni òun náfíà àràkà méjì wa. wọ́n gbogbo eléyìí ó ti wà ní lánàá tọ́lọ́wọ́n bá ti làálẹ̀ wọ́n á sọ pé ok o ò tún àfi nǹkan mí pẹ́ ìgbólóhùn tó yẹ kó máa jáde lẹ́nu wa tí ó fi ṣọ́ wa kù nínú eléyìí ànáyé látara níbo láti rí níbo lẹ́ ti rí eléyìí níbo lẹ́ ti rí o kílẹ̀ ẹ̀rí dàrú níbo láti rí ntí ọba ti sẹ́ẹ̀rì fún asọ́jẹ́ ọ̀rọ̀ ni. tó yẹ kéèyàn sáré yẹra fún àwọn bídíà míì bí ẹ̀ṣẹ̀ náà a rí àwọn míì tó pé nǹkan kéékèèké lẹ́mọ̀mọ́. ولكن كلها تشترك في وصف الضلالة. gbogbo wọn àti tó gbìyànjú kó nínú sùn àti tó jẹ́ pẹ́sẹ̀ ní tí a gbọ́dọ̀ tó bá kó nù Eh, nǹkan kan náà ló pa wọ́n pọ̀ kí ni nǹkan ọ̀hún wasfi wasfi dalala ìṣìnà ni wọ́n wọ́n yapa sí bọ́lọ́hún ọba ṣe fi rán òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam ọ̀kan kan ó nípa jù lọ ní. فالبدعة الكلية عندهم ليست كالبدعة الجزئية. lọ́dọ̀ wọn o lọ́dọ̀ àwọn alẹ́ sunna ntọ́jẹ́ bí dí àtàkpò kò ó ṣe nǹkan kan náà ní ntọ́jẹ́ yìí pé oríkèé abala kan níbẹ̀ lọ́jẹ́ bí dá. masala ta kọ́ masalasi kini sunan òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam ní ẹni tó bá kọ́ masalasi wàlẹ́ bi mafasibiid ìbá jẹ́ ibi tí ẹyẹ ń yí ẹyin sí kónkóló bana allahu bayta wa fi riwaya qasra fil janna ọlọ́run ọba kọ́lé fún lọ́wọ́ rẹ̀ nínú ọgbà àlìjẹ́nà nínú ẹgbàá mi ni ọlọ́run kọ́ ààfin fún un nínú ọgbà àlìjẹ́nà náà mọ́ṣáláṣí kan ti wá wà lọ́jọ́ yìí pé wọ́n gbìyànjú wọ́n ṣe gbogbo ẹ̀ ń ah, náà fẹ́ kọ́ tẹ̀lé ọwọ́ akọ ní kọ́tọ́ jẹ́ wípé yọ wà pín àwùjọ tàbí pé lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọ́n wà máa tẹ̀kọ̀ ọ̀rọ̀ fún àwọn kí lọ́dà sílẹ̀ ìyapa ẹnu nínú àwùjọ ìdàwùjọ tó masjidu dirar mọ́ṣáláṣí ìbàjẹ́ àtakò ìfọ́ àwùjọ tó mọ́ṣáláṣí ìbáwọn àpàtì àti àwò tí àwọn tó mọ́ṣáláṣí kíkọ́ ara ẹ̀sìn ni but ntọ́kọ fún ni ọ̀dà irun kíkí súnmọ̀ ni ṣùgbọ́n tó bá wá di wípé òun fi hàn pàdé first january ọ̀pọ̀ nǹkan mi tù wọ̀ débi pé àwọn ẹlòmíì wọ́n ní nínú àjọ kan wọn wípé ẹni tó bá lọ bí iṣẹ́ ní january iṣẹ́ ni ó ṣekú àwọn jákèjádé kan tí ò sí ara rẹ̀ nǹkan lè wà nínú ẹ̀sìn tó jẹ́ wípé nǹkan yìí nǹkan ẹ̀sìn ni ṣùgbọ́n oríkèé rẹ̀ lè jẹ́ bídà ìran kíkí ẹ̀sìn sáni ń bàbá wa ṣe wàhálà dọ́ọ̀lì làwọn kan kọ̀ọ̀kan fi sìn sí tán àmín bídà kò sí ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ tàbí ńgbà wọn bá ṣe ìkọ́ ọmọ ara kí ẹ̀sìn ẹ̀sìn ni nígbà bá ṣe kọ́mọ̀ tán àti láìláìláìlá amadu rasulillah ìsáwọ́lá wàláhì gbólóhùn ẹni tí ò bá sọ kò lè rájẹ náà wọ̀ ṣùgbọ́n ibi tí a sọ sí nǹkan kì í sára rẹ̀ gbogbo àwọn nǹkan báwọn ló fi jẹ́ pé bóò ló ṣe wá sílẹ̀ bóò ni wọ́n ṣe ṣe kọ́ má jẹ́ wípé à ń tètè wá bọ̀ náà. wal murakkaba. ليست كالبسيطة bídí àtọ́jẹ́ pé àdìpẹ̀lẹ́ ni ó yàtọ̀ sí ìtọ́jẹ́ pé bídí àtọ́fúyẹ́ tó tó rúpọ̀ mọ́ra wọn. ìgbéyàwó kíni sunna sunna jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀lá kìí ṣe sunna wípé tọ́ba wọ̀ ọ́ sí tí ọba wọ̀ ọ́ má ṣe o kìí ntòjíṣẹ́ náà sálàmù ṣe ni ẹni tí ó bá ṣe yapa sí ntòjíṣẹ́ náà sálàmù ṣe.